lóríṣiríṣi tó mú ló wà gangan. production wa tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó ní Erelu Erelu ní táìtù ẹ̀ produced by Oyinda àǹtí yẹn tẹ́ bá ti máa ń wo fíìmù àtẹ́lẹ̀ máa ti rí i pé wọn kì í bá wọn ṣe iṣẹ́ tí kò ní mí nì ọdún àwa náà kì í dá sí nǹkan tí ó bá ti dá a kì í dá sí nǹkan tí ó bá ti ní mí nì gbogbo tẹ́lẹ̀dá bá ti fọwọ́ sí òun lẹ́lẹ́dá máa ń jẹ́ kán gbégbá ewé iwájú wa kọjá because èmi ni mò ń manage iṣẹ́ yìí gbogbo yín dẹ̀ mọ̀ pé gbogbo iṣẹ́ tí Ọlámilékan Àyìnlá yunifásitì tí ó bá manage débẹ̀ ni ó ti yé yín so ọ̀pọ̀lọpọ̀ àwọn cast la nínú ẹ̀ èrò máa pọ̀ o a ní ògógó ọmọkúlódò ọmọkúlómilómi a ní Bímbọ́ Ọ̀ṣìn Fathia Balógun Àdùnní àgbà a ní. Um, agbákin ìyẹn mukare anisaholu a ní ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀ èmi ọlámilẹ́kan ẹ̀la tuntun ẹ̀tì náà jẹ́ kan náà tó kópa nínú eré náà Jamiu Isiaq ó wà ń bẹ̀ oyídà gangan fún rẹ̀ tó jẹ́ pòdùsà ó náà wà bẹ̀ Fúnkẹ́ Tì ó wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí Túndé Àjọlá jẹ́ DOP wa so um, Títí Jẹ́jẹ́ ni director wa. Thank ok orúkọ tèmi ni títí jẹ́jẹ́ mo jẹ́ olùdarí eré ẹ lo a wà ní ìlú ìkòròdú ní oriset erelu a movie produced by oyidamola ọládẹjọ and on this set uh, i need the likes of mukare ogogo Bimbo Shin, Pete Abalogun, a lot of people like that. Star stopped anyway. Ah, All right, let's go. Rolling sir, my careful. All right, sorry. Quick option, please. Hey, you want to Rolling, action. Tí ìlú ìdílé ẹ̀fẹ̀ pàyẹ́ tí àyè bá ti ṣí sílẹ̀ lórí fún ẹ. Gbogbo ìdílé ẹ̀fẹ̀ pàtàkì ló ní ẹ̀ka láti kọ́. Wọ́n kàn lé bí ìlú. ọjọ́ àbòkí àbí báwo ni àbòkí ti jẹ díẹ̀ nínú obì pín èyí tó pọ̀ o kò jẹ́ wípé mo ṣẹ̀ṣẹ̀ wà nínú industry o bí twenty something years ni mo ti wà bẹ́ẹ̀ bọ́ọ̀lá wípé mi ò sí around mo fi industry lẹ̀ fúngbà díẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá padà dé ni. ìtàn Erelu ó dá lé ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rí ta fẹ́ ta wá sọ di ìtàn fún eré orí ìtàgé. tá à ń movies then